náà tí mo jẹ́ nípa ti dápọ́lò ti dápọ̀ lónìí. ìjọba ní mẹ́ta àwọn ọdún tó dàbí ọdún tó ṣe pé nígbà tó wà lórí àwọn aláàlú náà yìí ṣe àtàlẹ́ àgbà ọ̀rọ̀ ní ìdájọ́ ìlú ìdájọ́. àti ìjọba mọ̀ wípé mo sọ ọ́ bí akademi ìlú ògbè wọn tó gbọ́n pé ó lọ mo jẹ́ nípa yìí dòní àìsí ìlú àràfá tán àìṣe kí ni àìlú àràfà tán yẹ kí tán bá kó gbogbo wa dé àrọ́fà ààyè ibi tán pè ní àrọ́fà báńdì àrọ́fà àìṣe kí ni jẹ́mọ́ ìṣẹ́kù tó túmọ̀ sí pé anywhere tá a bá ti wà ń bi tán pè ní àrọ́fà ànábì ti simplify fún wa ó ní wàkọ́ futu ha wùnà ìyá yín lè ní dúó àmọ́ wà àrọ̀fà tó kó lóha gbogbo bí ẹ bá dúó sí àyè náà tí ẹ mọ tá a ṣe ń lé ẹ bá sì wí eléyìí ibi wo ebi mọ wọn wà o Kaaba, kí yóò kọ́ ọ̀dọ́jú sí pákẹ́ ní pápá ìwé ẹ̀ka ìjọ àti ọ̀dọ́jú sí ìmọ̀. Sọ̀rọ̀ yẹn níbi tá a bá ti wà ẹ̀dá gbogbo mọ̀. Ẹ má jẹ́ aborí wọ́ òun o. Ẹ̀sìn máa ń pa wáta bá lẹ́nu bí yóò forí wọ́ òun lọ. Nígbà tí ó bá débi òkè òun náà, pẹ̀lú òrùn tí ń pa àti wàhálà tó ti fi ajẹ́rẹ̀, ó lè mọ́ lè ṣàdúrà gbogbo ìṣẹ́jú lọ ọ̀pọ̀lọpọ̀ àdúrà tó yẹ kó ṣe gan òun ti pa agbárí karamata ní onírántí àdúrà mọ́ onírántí àdúrà tó yóò ṣe mọ́ ìgbà tó bá dé lára lára ìjọba tó sọnù ní tó bá sọnù ọdúnlétò wa jẹ ẹnàmọ́ níta àwọn ẹlẹ́mìí méje làwọn jí wọn àwọn ará yìí ràdá wọn àdá bíbá àwa yìí báyìí ṣe tó ìwọ lọ gbọ́ a àwọn sáàgà ẹgbẹ́ nípa àti báyìí bá bá gbogbo àbá yìí òṣìṣẹ́ rẹ̀ ìdàkùn kí wọ́n bá fi wá sí ẹ̀já tó mẹ́rin ẹ má jà ṣe nípa lọ ẹ má jà ń rìn káàkiri o. nínú àgbọ̀dọ̀ tó ó padà wa kuma o dibo muzdalifa muzdalifa àwọn ìrọ̀lẹ́ máa lẹ́ láti bọ̀ ní wọ̀lẹ̀ tráfíkì wa máa ń sábà pọ̀ àwọn ẹlòmíì pẹ̀lú àánú ọlọ́run ó ti débẹ̀ láti magrib àwọn ẹlòmíì pẹ̀lú àánú ọlọ́run ó dàgbọ́ mẹ́jọ alẹ́ tó débẹ̀ ẹlòmíì pẹ̀lú àánú ọlọ́run ó mẹ́sàn-án àwọn alágbó mẹ́wàá ń bẹ àti débẹ̀ lágbo kan òlórí kódà lọ́dún kan ọdún twenty twenty three tí wàá la pọ̀ náà ni àwa ń débẹ̀ báyìí pé àti ìlú ìṣẹ́jú mẹ́wàá à ń kí mẹ́gírìbì à ń kí iṣẹ́ asálámẹ́ kò ju ìṣẹ́jú díẹ̀ lọ wọ́n sì pè máa àtúbà. nígbà yìí tó yẹ ká ṣe ni pé tá a bá kí ló bíjọ́ náà gbogbo àwọn tá a lérò ti pọ̀ ju bó ti yẹ lọ náà tírafíkì wa pọ̀ kí bọ́sì kó wa gbé wa gan ní abẹ́ tẹ́ǹtì níjọ arọ́fà ó bẹ̀ to amma bọ́ọ̀lù tí ó wà bí wà ẹlòmíì tí wọ́n bá wọn kàn ní ìpàdé ọ̀dọ́ mẹ́ta tó àmọ́ ìpàdé ṣáà ilẹ̀ o ọ̀sán ẹni tí ó mọ̀nà ló pọ̀ láàrin wa o tọ́ àwọn àmọ́ lọ òde Muzdalifa kí la fẹ́ lọ ní sí Muzdalifa tá a bá dé Muzdalifa ojúṣe méjì sí mẹ́ta ọ̀rọ̀ pàtàkì ojúṣe àkọ́kọ́ dé Muzdalifa wá àmọ̀ ìṣàlọ́lá ó pè wọn tán tó bá pè wọn tán a kì í magrib a sì di ìṣà a kì í méjèèjì pọ̀ alẹ́ òun ni bàbá kì í tán bọ́lọ́mọba láyé bá yọ fún wa àlèṣíwá àti fúnra wa láàrin ìṣẹ́jú díẹ̀ ẹni bá tún ní béèrè láàrin ìṣẹ́jú díẹ̀ tó láwọn àsìkò yẹn ló ti máa tún máa rẹra dáadáa ya ma wa yóò bá lè bá lé òfin lẹ yóò kúta tẹ́lárí ibi táàsìrì kò ti túnṣe ní àfihàn ọrùn àwọn ọ̀rọ̀ kan láìdá àmọ́jọ́ ń pa fúnra wa lè pé láì ní matrasi òwe ṣù gbogbo wa làásù ń dọ́dà wọn. àgbáríkà ọlọ́run kan máa ń bẹ́ ń bí ọrùn yẹn a lè mọ́ sùn ju wákàtí kan lọ. ìdílá ìmúlá fún ẹ̀rí ẹ̀já nínú ọkọ̀. ìtì máa ń sábà nínú ọlọ́run sọ́nà ọ̀rọ̀ àwa wà Muzdalifa tí ó fi di lásìkò àṣùbà tó wọ́n pèrún wọ́n bá pèrún tán àti àṣùbà àti àṣùbà tán báyìí ìlọ́yà àtúbẹ̀rẹ̀ ìrìn àjò àti tí fẹ́ kù ní Muzdalifa. à ń kan ní al-Mash'arul Haram nígbà ànábì fi hajj tiẹ̀ ànábì débẹ̀ ó ṣàdó àmẹ́ àmọ́ lónìí pẹ̀lú population àwọn máa lọ àti irúgbìn yẹn a lè fi máa ṣa òkú rọra ti ẹ láti mú ìṣẹ̀lẹ̀fà tó bá wù wá mo ṣe pé lójú ọ̀nà náà ni àmọ́ dáká ti ṣá ní ogun mú ìṣẹ̀lẹ̀fà àwọn kékeré àfi mo ṣe kékeré kékeré wọn. Gracias ọjọ́ ọdún kan mo pé ó ní pọ̀ jù pé ẹgbẹ́ yẹn san fáìlì fún ibáyìí àwọn tí a tó bá ti ó gbà wọ́n dà tẹ́lú pọ̀lọ́ bá bá ẹ ẹ tí ìmọ̀ kan ẹni sọ́dí ẹ̀ sí ìdájọ́ yóò mú ná ẹ̀ sí dáadáa àlàárà. àwọn afúnkẹ́ ní ọ̀wọ́lé. ọ̀la pé ẹ̀ ìgbà tó ní kéwú òní oníjà fún yín lówó tó yẹ kí n gbà yawmun nahar ẹ bá ń pè é jàmbá ọjọ́ ọ̀gbọ̀n àmọ́ àwọn àti àti ìṣe wa ọ̀dọ̀ nínú iṣẹ́ ti ṣe nínú ọjọ́ hajj ọjọ́ ní ọmọdé ọjọ́ tó kù hajj ọjọ́ hajj tó kù. iṣẹ́ ta fẹ́ ṣe bẹ́ẹ̀ ó lè ní ọ̀pọ̀ iṣẹ́ ta fẹ́ ṣe bẹ́ẹ̀ ó lè ní ọ̀pọ̀ méje láwọn okùn mélòó méjì ẹ̀wọ̀n ní òkúta fẹ́ sọ seven òkúta wá fẹ́ sọ ẹ̀dàkùnjà bẹ̀rẹ̀ lọ àwọn òròrí abẹ́sọ̀gbò bá ṣètá ní ìta gbẹ́bọ̀ láti nínú ṣètá nìkan ní débi tá lọ wọ́n ìṣẹ̀lẹ̀ ṣètá ní là ń lọ abẹ́lọ́rẹ́ ṣe ìjọba Ìgbà wo ni wọ́n bá bá bá bá ṣe àgbàkùn tó ṣàkàlónì? Ó ṣe àgbàkùn lọ́tọ̀ ọmọ bí ọmọ ìwájú ní ìwé òkúta báwọn kéékèèké kásámi jèrè mo máa ń fi òkúta gbàǹgbàǹgbà wí ti ìfọ̀rọ̀ wà lókè tó abájúṣà tán ọjọ́ ìyá àmọ́ àdúgbò lọ àwọn ìṣèlú àmọ́ bẹ̀rẹ̀ ẹ fẹ́ jẹ́ àdàlùgbò àwọn ìta wíwò lọ́nà ògbọ́n ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣe wọ́n gbọ́n ọjà sí láti pàdé ó di ya ya ya ya ya àyìnbọ̀jà mọ́ra abẹ́ bá àkọ́wá ṣe ń lọ jámúrọ̀ yìí àwọn tó bá jẹ́ pé àgbàlagbà ni wọ́n láàrin wa tí wọ́n lẹ́mìí irú àwọn ṣẹ́bàwọ̀n hàn lè lẹ́mìí irú òrè báyẹn ó wà nípa ìṣèlú yìí táwọn ó fi máa lọ jámúrà yẹn káwọn máa lọ sí múná oko tó wáyẹ ká sọ àwọn àbáwọn gba òkú tiwọn màmá ẹ ń kókò yìí wá àbẹ̀tẹ̀ mọ́wọ́rì yìí tó bá yín sáà òkú àbá ìṣọ̀tí a máa ń báyàn sọ̀kù ṣùgbọ́n àì máa báyàn lọ àràfá o àìbí máa báyàn lọ Muzdalifa kálukó lọ àràfá jẹ́ kálukó sì lọ lẹ́sẹ̀ tí ń gbà míì àwọn ẹlòmíì ń bẹ lórí oxygen ó pọ̀ wá sáràfá bẹ́ẹ̀ ìjọba Saudi ọlọ́ba sanwó-ẹlẹ́sùn lórí yóò dáadáa tó ń ṣe èmi ti rí láì mọ iye ìgbà rí láì fi pé wọ́n fi ambulance gbé àwọn èèyàn wá tí wọ́n ẹlòmíì wọ́n ṣẹ̀ṣọ́ operation heart clinic fún wọ́n sì ti wá wọ́n sì ti ní hospital tó wà láàárọ̀ fáná wọ́n sì àjú wọn bẹ̀ ṣá wà bẹ́ẹ̀ wọ́n dá kí ẹ náà ní wà o because kókó kàn ní pé sáà kí wà ń bẹ́ẹ̀ ẹ̀rì kí mo sọ lẹ́ẹ̀kan pé bí yóò bá mọ gbólò kankan tí ó wù tó sà ń dé gbogbo ibi tí ń wù yìí bílẹ̀ bá fi lè ti wá mọ́ báyìí ń bẹ́ẹ̀ tílẹ̀ bá ti mọ́ ẹ̀ẹ́n òmìnira wá fẹ́ lọ àràfá òtù kọjá o ní òbá tí ìmọ̀ yóò wú múzà nípa tí àgbàdé láti láti pẹ̀lú ọkọ̀ àràfà lọ ẹgbẹ́ òhàrà àfà dílọ́sùn ẹnu là lórí olú àràfà lóru náà òru yẹn náà ni kó sì mọ kú lárọ̀fà ó mọ bọ̀ wá sí múzà nípa. ìjọ múzà nípa náà fẹ́mi ti sọ̀rọ̀ tó sọ ń pàṣẹ àrọ̀fà náà ó ní wọ́n kọ́ tún áhùn náà kò sí ibi bẹ́ẹ̀ ní ṣe kí ni tẹ̀lé gómìnà tọ̀ kábà ti wá sa òkú sa àwọn òkú wa òméjì òun a máa wá lọ sí jámọ́rọ̀ àti láwọn tí ò lágbára nínú alẹ́ tó bọ́lá ní káwọn máa gbà lọ. mìíràn a máa lọ a máa lọ tábà dé jámọ́rọ̀ a ti rí àyè ibi tí wọ́n á ti sọ̀kò àyè mẹ́ta ní mẹ́mẹ́ àsùgbọ́rọ̀ ń bẹ àlùwòsàn ń bẹ àlùkùbọ̀rọ̀ ń bẹ níjọ́ ilé yìí àlùkùbọ̀rọ̀ ń la fẹ́ sọ̀rọ̀. ojúṣe wa ń jọ ẹ̀mí àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì bàbá ti sọ yẹn tán kálọ̀rì pẹran kálọ̀rì pa ìyẹn ni hajj ẹran hajj ṣẹ̀pá àwọn tí wọ́n ń bẹ́ lé àwọn pa ẹran léyà àmọ́ inú ètò tó wá wà ní ìsinmi pé àásanwó ẹran ni gbogbo àwa tá a bá ti sanwó ẹran wa ẹja lọ ní sanwó láti mọ́jú ọpẹ́ o rọ́jò ń tẹ́jú ẹ̀rá ló yẹ kí a gbọ́dọ̀ ti clear ọ̀rọ̀ ẹlẹ́ran dé kó tó di bá àwọn lọ ìná bàbá sanwó ẹran wa tó àwọn tá a sanwó fún àwọn ò tí mọ lọ rí bá wa pa ẹran lẹ́yìn yẹn a wà bẹ̀rẹ̀ sí ní fa ìwọ̀n orí wa gbogbo ń táwa ló di èèwọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a pè ní mahadurọ́tul ìṣọ́ọ̀bù gbogbo má gé kaná má fàánù orí má fàánù abíyá má ṣìgbá gbogbo ẹ̀ ó ti tẹ̀tọ́ àyàfi ìjẹyọ kan onídàájúmọ́ àwọn ìlẹ̀sìntà ìṣàwùdà àti lè pàrọ̀ aṣọ ara mi àti lè dá ìlà borí àti ká da aṣọ borí obìnrin ní nìkọ́ọ̀bù ti lo nìkọ́ọ̀bù rẹ̀ padà àmọ́ àwọn lọ́kọ láya wọn ti dẹ̀tọ́ ara wọn wọn ìdí ìdí ẹ̀tọ́ ara wọn. abájú wa ṣàwọn eléyìí tán ó tún wá ka àwọn ojúṣe míì tá a wá ṣe ní mọ́ta níbẹ̀ yẹn ṣẹ̀ka kọ́kọ́ ti yọ àwọn nǹkan tán lẹ díẹ̀ lẹ́lẹ́kan bí àwọn àgbàlagbà arúgbó ìkáwọn ọmọ wulẹ̀ wábi tá a sọ òpó káwọn ọmọ lọmọ náà bá wọn sọ níbẹ̀ náà a tún wá yọ àwọn míì tágbára wọn bá tún wá ká kan wọn bọ̀ wá mọ́ta a tún àwọn náà lẹ̀ wákàtà ń lọ yìí alìláàrọ́kọ̀ amọ̀rọ̀kọ̀ alìrọ́kọ̀ ọ̀nà òtímọ́ ọkọ̀ náà ó ṣe é ṣe pín pẹ́sẹ̀ láti rìn wákàtí méjì alìmọ̀bẹ lórí ni o wákàtí mẹ́ta ń gbà míì alìmọ̀bẹ lórí ìrìn o ságbára rẹ̀ ká agbára ò ká tọ̀ bóyá máa yí padà máa lọ sí mọ̀nà gbogbo àwọn tó bá jẹ́ ọ̀dọ́ gbàwọ̀ ọ̀dọ́ báyìí gbogbo wa lọ yá tiwa àbí ẹ̀yìn ò ní lọ ni ẹ̀yìn ń kọ́ tuntun gbogbo àwọn táàjọ ń lọ ni gbogbo àwọn bàbá bàbá ayọ̀ ní àwọn bàbá ní ìsìn ayọ̀ dá wọn pé àwọn ni màá àwọn tó bá láwọn fẹ́ lọ àtò àtò amákẹ́rin kankan mọ́ tara rẹ o láàyò kálífù lọ nàfṣán ìlà ọ̀ṣọ́ wàmẹ́jà alìnà àlẹ́kùn fìtín ní ìhàrọ̀ ẹ̀sìn wà yí ọ̀nà ìrọ̀wọ̀ fi ni wà lára káwa náà jọ ọ́ ká má fi ní e ara wa la ntagba ò bá ká akọ̀mọ́ kan mọ́ mọ́tà farawé wọn ni àá nínú náà ni ìdílábájá náà nílò yìí àti nìyí àti ẹbí àwọn ìyàwó àá kálukú ló mọ tó ń bá ju ara rẹ o nígbà ẹ̀sìn sì ti gbà wá láàyè tọ ẹni ọlọ́run bá sì fún níkapá náà ìwọ náà mọ́tò tan ara rẹ kọ́ wá sáré sọ ààrẹ dẹ́n tí ò níkapá wọn á ní kí ló dé ààrẹ ah, wò mí ìlú fẹ́ wà láfún ara mi ah, níta ànábì mọ̀ sí mọ̀ nù sallallahu alaihi wasallam àwọn àmàbọ̀ wa Mákà afẹ́wà ṣàwọn ojúṣe sí Mákà kí ló dúṣe ọ̀hún à ń pèsè ní tọ̀wáfù ìfàbọ̀ tọ̀wáfù níbi àti bá dé òun ẹ̀kọ́ ti wílẹ̀ kan yẹn sí ti pàrọ̀ aṣọ gbogbo ẹ̀ àti ìṣègbòrò yìí àwọn ń bọ̀ wá Mákà yẹn tó bá wù wọ́n wọ́n lè kọ́kọ́ wá dé sí hòtẹ́ẹ̀lì kán wẹ̀ kán parí kán ṣe gbogbo ẹ̀ kán múra dáadáa ẹ̀ kán lo pẹ̀fíìmù tó dáa òjìnà káàbà tọ̀wáfùn ìfáàbọ̀ lẹ́yìn tọ̀wáfùn ìfáàbọ̀ àṣàyìnlẹ̀ sọ́fà ọ̀nàmọ̀tẹ́ ìṣọ́fà àti àrùwà. tó bá ti bẹ́ẹ̀ tó tó bá tó sì mí táì ó tún lè padà sí òtẹ́ẹ̀lì tó tó wá sùn díẹ̀ tó bá ti ń dọwọ́ ọ̀rọ̀ lẹ́ ọ̀yà àtúnpadà lọ sí kí ni mọ̀nà ó ṣeé ṣe àròkọ ó ṣeé ṣe amọ̀rọ̀kọ̀ àmọ́ ní àǹfààní àdúgbò bíi táwa gbé lọ́dún yìí àǹfààní kárọ́pọ̀ pọ̀ níbi ìdàdà tẹ̀lé bíi àwọn ẹ bá ń gbọ́ gẹ̀tù ilé ayé ayé àwọn tí akọ́kọ́ fẹ́ lọ rí gbé o àwọn vip làwọn yìí o irú bẹ́ẹ̀ èèyàn máa ń sábà sí wàhálà díẹ̀ àkọ́kọ́ rìn láti rìn náà rìn padà wá sí maharam tó lọ sọ́nà àjíádù lọ́sọ́ àjíádù sat ká tó máa lọ rí wọ́pọ̀ gàdé máa rí àwọn máa rí lọ́wọ́ fún àwọn ọlọ́run gba lẹ́sìn ọ̀rọ̀ kálukú wa. àwọn tó bá wá mẹ́ka wọ́n máa ṣe tó wá fún ìfáfọ́ wọ́n ṣe as-sa'yu bayna as-safa wal-marwa wọ́n ti parí iṣẹ́ wọn. àwọn èèyàn ti wá ṣe àtàhálùlù sáàdì àwọn ti bọ́ nínú ìṣọ́ọ̀bù tanyanyan. ṣègbè tíyàwó wọn bá ń bẹ́ńbẹ́ tọ́jọ́ ní yàrá àwọn tó lè máa ṣe súnà lọ. kódà àwọn bá tún bẹ náà bá tún ọlọ́run ilé náà ni wọ́n bá fi ábí sí tó sì doyúnjọ́ náà ò aláàjì nù ọ́. àwọn ti fírí níbi ọ̀gbogbo ti ń jẹ́ mahduratu ihram àmọ́ wọ́n ìparí iṣẹ́ hajj wọ́n ìdí ìparí iṣẹ́ hajj wọ́n wá gbéra wọn padà ó dìbò nínà àwọn táwọn lọ mùnánà kan náà ibi wá sí mẹ́ta tẹ́gbẹ́ àwọn òtí ìṣètò wá fún ìfábọ̀ wọn àdẹ̀ tí ìṣe àṣáyù bí sọ́fà palmarwa ó dà pé àwọn tí wọn àtàhálólò awàlù nìkan náà sì ṣe wọn bọ́ kúrò nínú ìṣẹ̀rọ̀bù partially not fully fully náà sì ní kẹyọ̀ kan tó ṣẹ́kù kọjá pé wọn lè súnmọ́ ìyàwó wọn gbogbo nǹkan tó kù àwọn náà ti máa ṣe àwọn àmọ́ lọ alọ̀sùn náà padà ṣẹ̀pẹ́ ọjọ́ kẹwàá láti wáyé ayé ẹ̀kọ́ gbogbo ń ta wá líìsì lẹ́ẹ̀kan yẹn ẹ ó sọ̀kò ó bá sọ̀kò ó pẹran ó bá pẹran ó fárí ó bá fárí ó yẹ tọ́wáfìlì fádọ̀ ó ṣe tọ́wáfìlì fádọ̀ lẹ́yìn tọ́wáfìlì fádọ̀ ó yẹ sàbá àti márùwà lẹ́yìn rẹ̀ ó padà sí. ǹjẹ́ tó bá gbé kinní látòrí kòdì torí ó ṣẹlẹ̀ táwọn sábẹ́ ńjọ náà ńjọ yẹn làwọn ìbéèrè wa pọ̀ abẹ́lé yóò dé pé à èmi ò mọ èyí mà ti wọ́kọ́ lọ rèé sátàfà àti márùwà létà mo padà tó wá fa irun mi irun mo fá gbẹ̀yìn ànábì wa ni efa àlùwálà haraj ṣé bọ́ ti ṣe náà nu èsì problem kọ́ wọn bá tó náà ti pé bá a ṣe ní ká fárí lẹ́ẹ̀kan yẹn tá a bá rí ibi tá a ti fárí ní gbogbo àrá ń di jámọ́rọ̀ àbérò pọ̀ mbẹ́ alimọ̀ gbórí wa bọ̀ wálé bá tó èdè maka ẹ̀ yẹ ká tó kọ́kọ́ lọ fa ni àbí àwa wo pé wo èyí tí wàá lọ́kọ́ ya hòtẹ́ẹ̀lì tí wàá tún lọ sùn díẹ̀ tí tó lọ gbọ́ra mi jẹ́ wọn kọ́ máa lọ sí tọ̀wáfùlì fádọ̀ àwa ṣe tọ̀wáfùlì fádọ̀ tán asásàfà àti mẹ́rù àtàn àìṣẹ́ tó wá fá irun jẹ́ pàdé ìdílé rẹ̀ báwọn náà ifá àlùwà láà àrọ̀jù sọjọ́ yẹn gbogbo àwọn nǹkan ẹ̀ tó bá lọ rí wọnú ara wọn kò sí kíní kò sí láì nílẹ̀ àbáwọn ta kówó ẹran fún pátó padà débi ẹran tán pẹ̀lú ọkọ̀ tiwa ìrọ̀lẹ́ pátápátá náà tó pẹ̀rẹ̀ sí ni tẹ̀ tó túmọ̀ sí pé gbogbo iṣẹ́ tó kù ó ti gbàwájú ìgbòho lẹ́rẹ́ tó di pípa ìrọ̀lẹ́ ìfàlùwálá àmọ́ lọ mọ̀nà padà kí láfẹ́ lọ rèé fi mọ̀nà àlọ́sùn a sì mọ̀ tí àwọn ọ̀run wa nígbà tí ti ní kọ́sùkọ́sù báńkì náà. ìjọ kejì àti gbogbo ọjọ́ ọjọ́ kọkànlá ẹgbẹ́ ìkọ́jọ́ ìjọba ṣẹ̀fẹ́ ọjọ́ bá jù sí ìjọba yàwùkàrà tó àlùkà ó ní tí ó wà nìkan ó wà ń bẹ ọjọ́ tá a wà tá a rì ní ìlú mìíràn gbogbo alálàájì àtẹ́jẹ́ nìkan kan kú ní mìíràn iná la fẹ́ wà jọ náà lè láti lo àsìkò wa abájọ́ wa wà mìíràn tó bá wá di ọ̀sán tóun ti yẹ kúrò látàrí a tún wá kúrò mí náà a tún máa lọ dámọ́rọ̀ àti lọ rí sọ́kù sẹ́kọ̀ndì ní sẹ́kọ̀ wọn ẹ̀ṣẹ̀ òkúrọ̀ ọ̀sán yìí lẹ́sẹ̀ after zoro ṣùgbọ́n after zoro yẹn òun ni súnà nẹ́bì ìjọ náà ṣùgbọ́n ìjọ tá à ń wí ìjọ tá à nẹ́bì ó ti á jì tiẹ̀ tá a bá padà débẹ̀ á rí ibi kankan pè ní tẹ́ǹtì àwọn súnmọ́ dámọ́rọ̀ dáadáa á rí gbọ́dọ̀ sọ́ di vip lónìí níbi ànẹ́bì àtàwọn sàábé ti ṣe tí wọ́n nu gbogbo wọn ò dún ọ̀ràn twenty thousand lọ́jọ́ náà àbíkanlé díẹ̀ àbíkanlé díẹ̀ tí ó jẹ́ kí gbogbo bẹ̀rẹ̀ lè occupy wọn àwa nísìnyí kìíní kan mílíọ̀nù láǹkà yìí àwa lè rìn ní wákàtí kẹka tó débẹ̀ padà tí ó fa pé ó easy pé bá ṣe ń kírun lórí ìtàn kan lọ bọ́ a wá oorun táàmù ẹ̀ forí wọ́ bọ̀ oorun ní pọ̀ ó fa káwọn afáwọn amúmọ̀nà wa pé kò sí láì fi kájẹ́ kó dẹ̀yìn áṣírí tóorùn ti wọ̀ àwa gbéra ká ṣàrò òkúta wà sàǹjọ náà yóò jẹ twenty one. Again, seven ní àná ẹgbẹ́ tàbí ògbóni mí lára ṣá káwá la fẹ́ báyàn sọ̀kù náà mí ò láta òbí àfẹ́ni ẹ̀ náà twenty one ẹ̀sìn twenty one yẹn bò láti wá sọ ṣe ti mo nọ́nà mẹ́ta náà ti ń sọ̀kù lẹ́ẹ̀kan ọ̀nà kan lágbo ní àná ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta làwọn àlò lónìí àlò ṣùgbùrè àlò wùsùté àlò kùbùrè ṣúgíré òní tá àkọ́kọ́ rí a sọ òkun bẹ́ẹ̀ méje allah a méjì ọ̀ pé oko wa ń wọnú inú sákùnrin ní rúbúrúbù oko wa máa wọ ọbẹ̀ kìí ṣe ògiri oní ẹnu ilẹ̀ lóko orí ìdáhùn tó lómi bọ́ bàtà lẹ́sẹ̀ ìpín sìtánì ayé rẹ̀ ti bàjẹ́ báyìí ayé rẹ̀ bàjẹ́ àlìkámọ̀ rẹ ti bàjẹ́ tipẹ́tipẹ́ wọn kọ́ lọ́sẹ̀ wá fọlẹ́ lóko gbogbo à ń lẹ bàtà à ń lẹ nǹkan ọkàn ṣe níta lófo ni o owó kùtà láńlá ọ̀lẹ́lẹ̀ mọ́gìrì o à ń ṣe rárẹ̀ o ọlọ́run kọ́ ló rẹ wa ní kùtà wọ́bọ́ ó wọ ní kùtà Allahu akbar ìjàmbá rẹ̀ tó ń bá sọ bísímìlá aláwọ̀ àparò tí ájì rẹ̀ bàjẹ́ kò bàjẹ́ Abdullahi ibn Umar tó máa wí àbáwọn àfáà ní ìta agbódà tó rà mẹ́tọ̀ wá àti

àwa kọjú sí kíbla láti yẹ àwa ṣàdúrà gbogbo tá a bá fẹ́ láyé àtàkùn kí á nà ká tọrọ rẹ̀ tó bá yá àwọn ọlọ́pàá òní tó pẹ́ tó ń ṣe yálà yálà yálà yálà torí pé bí wọ́n ṣe ń dúró ohun ẹlòmínà ń kọ́ wọn náà ti ń bọ̀ wá bẹ́ẹ̀ tí bí wọn bá tuntun lọ wà káwọ́dì jù ní bí ọ̀rọ̀ bí à ń sọ̀kù yìí ibẹ̀ sí ní ọbẹ̀ àṣàdùà àbọ̀ síbi wọ́n sọ tààrin aṣọba àti ọ̀tẹ̀ kan àtúnṣe síwájú díẹ̀ aṣèké ní ìbẹ̀lẹ̀ kẹta aṣọ yìí náà kí láti wá sí àwa ní ṣàdúrà mọ́ níbi ẹlẹ́ẹ̀kẹta àti sí kíni àti ṣàdúrà mọ́ a bá ti sọ ẹlẹ́ẹ̀kẹta yẹn tán àwa lọ yí dà ṣẹ̀wá ní yóò mú lọ kọ́rì lẹ́gbẹ́jọ́ wọn fẹ́ ka rìn ní ìlú mùnà àwa lọ yí dà padà à ń padà lọ sí mùnà àtúnlọ̀sùn mùnà padà. a bá sùn díjọ́ kejì ọjọ́ kejì là di síbáwọn ọjọ́ karùn-ún tí ń ṣe ọjọ́ kejìlá nínú oṣù ẹ̀jà ọjọ́ yẹn làwa ń pè ní kí mo kó lẹ́ẹ̀kan tani ọ̀rọ̀ mi sí ọmọ. yawmun nafaril awwal ẹ máa péjọ mọ́ ìyẹn ni pé ọjọ́ àkọ́kọ́ táwọn alálàájì ni máa gbọ́lé ọlọ́nṣọ́ fún anú alukur'ani ìpè wà máa ń ta àjàlá ẹni tó bá kájú pé á mo fẹ́ parí ájì lónìí ó ti parí kò sí láì kó parí bẹ́ẹ̀ ọlọ́ni kò sí láì fi ń bẹ̀ ọ́ ẹmbáàsì ni ìwọ̀n wọ́n tún lójọ́ tó tún tẹ̀lé èyí ò náà kò sí kí ni kò sí láì fi ń bẹ̀ ẹ tó wá fẹ́ parí ní ọjọ́ kejìlá tí ń ṣe ọjọ́ ẹlẹ́karùn-ún yìí irú bá ti ṣe lọ́jọ́ kọkànlá yẹn tá a ṣọ́kóró yẹ kó látàrí tó wá ń dọwọ́ ọ̀rọ̀ lẹ́ ta gbéra tá ń lọ bí ó ṣe gbéra nìyẹn àmọ́ bó ṣe ń gbéra yẹn yóò máa palẹ̀ gbogbo ẹrù rẹ̀ kúrò ní mìíràn ní sọ́kò tá a báyìí dé tó kọjú lọ́wọ́ ń bọ̀ wá ń bọ̀ wá lẹ́ni tó ti wá sí mọ́ká tẹ́lẹ̀ níjọ ẹlẹ́kẹ̀ ìwá yẹn ní yawmun nahari yẹn tó ti wá ṣe tawaful ifada àti sàfà àti márùwà gbẹ́kẹ̀ ń kú òyìn ti parí hajj ní tó ni pé òun àtàwọn takọ́bàlá ọláhùn nínú àbí takọ́bàlá ọláhùn nínú àbí takọ́bàlá ìtumọ̀ ẹni pé tó àjùwà tá a ṣe ọlọ́wọ́ balẹ̀ ṣe lọ́wọ́ wa ọlọ́wọ́ balẹ̀ ṣe lọ́wọ́ wa èmi ò mọ̀ ṣe fẹ́yìn èmi ò mọ̀ ṣe fún èmi náà ọlọ́dà kókó balẹ̀ ṣe lọ́wọ́ wa ọlọ́dà bá mi tó ti lérí àmọ́ ṣàdúrà yẹn náà fún ara wa èmi ò mọ̀ ṣe fẹ́yìn èmi ò mọ̀ ṣe fẹ́ mi ẹ̀ mọ̀ ṣe fẹ́ lè yóò ṣe ń tọ̀ òun tòun ṣe mí tìyín àmọ́ ṣe fúnra wa ní gbogbo tá a ṣe dáàrú kó jọ wá lójú o ìbá nàbí Ibrahim ló kọ́ kàá bá ìgbó kan kí ló tún wí Rabbana taqabbal minna. káwùjọ ànábì ọlọ́run bá ṣe ń bẹ náà dákun bá lọ́wọ́ mi táwa lè ní àti kí á jìnnà àti ẹ̀bẹ̀ lọ sí pé ọlọ́run mọ́tẹ́lẹ̀ mi ò máa rù lọ́kàn mi wá ọlọ́run dákun má dàṣẹ wa gbọ́. ẹni bá jẹ́ pé òun ti òun ò tí ì ṣètò wá fún ìfàbọ̀ kò dẹ̀ tí ì ṣe ṣàfà àti ìmọ̀rùwà tó bá ṣe ń bọ̀ yẹn tó bá wù ú kó náà dé o mọ́ká ó dé sí káàbà kó lọ sí. tó bá bá bí ìwọ lè gbà yóò lọ kó lọ rí tó tẹ̀lé àjọ ìṣòro bá tó wọ́n dàbá tó fóònù fẹ́ sun ọjọ́ méjì ìjọ kẹta ló tó fẹ́ lọ ní ṣe ń kó lọ ní ṣe. àmọ́ wọ́n kàn mọ̀ pé láì sí ìṣe òparí kí ni òparí ajé o ajé alájà ń bà kú ni o gbọ́dọ̀ gbé lọ níbẹ̀ o àti kó ṣe yìí. àmẹ́ni tó bá ti ṣe tẹ́lẹ̀ á ti ṣẹ̀ sí kí o wà máa ń ta akọ́rọ̀ lọ́sọ̀ yóò náà ẹni tó bá fìlì pé a ó tún sì kọjọ́ kan mo tún fẹ́ dúó ọlọ́ni yóò náà àlá ìsìnàlẹ̀ yóò náà sílá ìsìn nínú àwọn kò ṣe kí ni jọba sílá ìsìn ó yàn pé tóun bá tún fẹ́ dúó ló wá lu ẹlẹ́kẹfà tí ó máa jẹ́ ọjọ́ kẹtàlá yẹn làwọn ń pè ní yóò mú nẹ́fà sáà ni ọjọ́ ẹlẹ́sìn táwọn alára tí ó máa lọ lé ẹ̀rádé yọ ọjọ́ òun ẹni sọ fún gbọ́dọ̀ tó padà sí mò náà ìṣẹ́jú náà alẹ́yẹjú wa béèrè pé à kí láà máa wá jẹ àwọn tí ń pín oúnjẹ ń bẹ̀ wọn kú mẹ́ tó fi di ọjọ́ náà èwo ló wá lọ́la jù sọ́dọ̀ ilé kejì yóò wá lọ́la jù báyìí ọlọ́run sọ ìjọba jù wá àwọn àlùfáà ní èyí tó kàn máa dìtámìnì lọ́la jù méjèèjì ni pé bóòlù pẹ̀lú ọlọ́run ń bẹ lára rẹ̀ tó bẹ̀rù ọlọ́run lọ́lọ́run fẹ́ lò ẹni pé afẹ́bẹ̀rẹ̀ hajj fatazawadu fa inna khayra zadi bẹ̀rù ọlọ́run fi bẹ̀rẹ̀ ìgbà tí ó parí náà ní ti pé àtọ́ parí ní náà yóò mọ̀nà fàdí láwálé o àti yóò mọ̀nà fàdí sáni o lima ni tapọ̀ bẹ̀rù ọlọ́run báyìí náà ni o bẹ̀rù ọlọ́run báyìí náà ni o ó wá yẹn ní gbogbo ẹ̀fọn náà kúrò ní pé inna akramakum inda Allah ẹni ó lápẹ́lẹ́ jù lọ lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀yìn ọmọ àtàjà àtàwọn àtàwọn àtẹnú ẹ bá bẹ̀rù ọlọ́run báyìí àwọn tó bá dúró díjú ẹlẹ́kẹ̀ẹ́ta yìí náà kálẹ̀ tó náà ti ṣe tọ̀wáfò ìfádọ̀ tẹ́lẹ̀ òṣìbàdìṣẹ́ ká ní òbá tí ṣe tọ̀wáfò ìfádọ̀ tẹ́lẹ̀ yóò padà wá sí bàbá tí wàá bá débi eléyìí àti parí ti ń jẹ́ àjù ẹ̀ ń bá ti wá ṣe pé àsìkò lọlé rẹ ti tó ó wá kù kíní kan fún òun là pè ní tọ̀wáfò ìwádà kí ni kú jẹ́ wa òun ni tàwáfò ìdágbére ìyẹn ni ó jẹ́ nǹkan tá a ṣe gbẹ̀yìn tá a fi fojú kan haram gbẹ̀ tọ̀wáàfù yìí là ṣe lẹ́yìn tọ̀wáàfù yẹn à ń padà bọ̀ wá tẹ̀lé wá gbẹ́rù wá ìlẹ̀yà á gbọ́dọ̀ padà sí haram yẹn a mọ̀ lọlé nítorí ilé mú wa padà sí haram pé a tún lọ kírun kan bẹ́ẹ̀ a tún àbá tún rò pé ó yìí dọ̀tún lára kí n tún lọ ọtún wáyé tọ̀wáàfù lù wá dá ọwá lọ lọ lọ́tún la ọwá lọ lẹ́yìn tó lọ lé kírun ọtún wá rọ̀bọ̀ tó lọ sí tọ̀wáàfù à ń torí òun la fẹ́ jó jẹ́ pé last thing in nǹkan àṣegbẹ̀yìn tá a ṣe láti mọ̀ lọ ni wa. níbi tọ́wá fún ìwàdá yìí àwọn bíjì àkànbẹ táwọn ìyàwó máa ń fi ẹwà láwọn ìyàwó míì níjọba ìtọ́wá fún ìwàdá àtúwájú wá ń ṣe tán ẹ̀ pé téèyàn bá fẹ́ kó nínú mọ̀tọ́f nínú kaaba èmi yóò kẹ́yìn ìyá yìí mọ̀ bọ́ta ni àbí wàá dúpẹ́ kẹ́yìn ìwà àmọ́ ti báyìí ní wọ́n ti báyìí ló mọ̀ fẹ̀yìn rìn èdè burúkú lọ́lọ́ọ̀ nígbà bá wọn tí ó ọlọ́run ọ̀nà wa níyọ̀ ọ́ àwọn èso olóòṣà o àwọn olóòṣà ló mọ́fẹ́ yìí mọ́fẹ́ yìí ni Islam fojú rẹ̀ ní káyọ̀ ní káyọ̀ ká mọ́ tọ́wọ́ àtìmọ̀ tó fẹ́ ẹ àwọn akẹ́yìn sí kàbà ọ̀kẹ́yìn sí kàbà ìrìn ló dì tá ní nǹkan sí kí ni jọba ọ̀kẹ́yìn ọlọ́run gbà lẹ́sìn wọn gbogbo ìgbà tí kálukú náà bá wá rúkó fẹ́ lọ ọba àtúnwá lọ́sẹ̀ kan sí ọba lọ́sẹ̀ méjì sí gbogbo yọ́ta bá lọ àfikàṣetọ̀ wá fún àlùwàdà àtàwà fún ìdágbére àwa lọ́sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ṣé ṣe ájìtì kù ní ájìtì tán àmọ́ṣẹ́ ládá kù irú àwọn ọ̀ṣẹ́ ládá wo káṣìmọ̀ṣì tọ́ wà ká máa kírun ní haram ká máa ṣàtìkàr ká máa ṣèrántí àwọn pẹ́pẹ́ fún tá a bá lè ṣe ká máa yẹ sádákà gbogbo nǹkan tá a bá lè ṣe ká máa ṣe ọlọ́wọ́ gba lẹ́sẹ̀ lọ́wọ́ wa ní ṣókí náà báyìí ṣókí náà gbogbo táà ń pè ní ṣe hajj kò láwọra sọmọ aláìsí fún wa ọlọ́run mọ́ṣẹ́ àjò yìí wá ti bá ti sọ yìí lọ. àmọ́ insha Allah pẹ̀lú òkú lọ́dọ̀ náà nínú pílánì pé tá a bá tún dé ọ̀hún táyì bá gbà wá lójúmọ́ kọ̀ ká gbogbo tá à ń sọ yìí tó bá tún dijọ́ tàkọ́kọ́ nǹkan ni a ṣe lónìí rèé o aṣọ fún wa lónìí o nǹkan ṣe rèé o nǹkan o ẹ wá dákun pé mi ti mọ sọ gbogbo ìgbà ṣẹlẹ àwọn ọ̀rọ̀ tá a bá ń sọ yìí ẹ já di mú dáadáa o. pé jẹ́nì pé wá bí gbẹ́dì àfa alágbájá kan bẹ́ẹ̀ ṣe kíní kan ṣe kíní kan ń fa ìyẹn dáyọ̀ lóun mọ́ o kálukú wa sanwó wá bì láti wá wá bí lórí ọlọ́ọ̀ni o èyí ní fi tèmi lẹ̀ kí n máa rán ẹlòmí o. àdéhùn yìí wọ́n máa lọ ọjọ́ àràfá ìyẹn wá lọ wá mísọ̀ náà wọ́n máa gun lọ bí òkè wá lọ wá mísọ̀ náà kódà bẹ́ẹ̀ ni mọ́nà bá bá pè mí èmi èyí sábà dáhùn ní ìfi dájú o èmi náà ń ra wá bí mo mọ tèmi náà wá wá ni o èmi náà wojú ìwà tí wàá fi tèmi lẹ̀ mọ́ wáyà kẹ́kẹ́ àti inú oòrùn tá a ti sọ fún yàn pé má lọ torí pé ọgbà àtẹ̀yítà wa ní oríṣiríṣi ni wá oríṣiríṣi àfa rẹ̀ ló mú consult àfa àtẹ̀lẹ́bí lè sọ fún ẹ pé ẹ sọ̀rọ̀ alùsùn náà má da olówó má da olówó lọ sórí òkè ń tiẹ̀ ọba ti lórí tí wọn bí ìjọba ti ṣẹlẹ̀ afáwọn náà ni ọpẹ láti nàìjíríà padà tó tọ ó ti wá yí ọba ìbò ní ti mọnà padà tọ yẹmọ ẹ̀ẹ́fẹ́ ní ọ̀sẹ̀ nìkan èmi ni wàá bí ẹ ayẹyẹ ìṣerú kan báwọn ẹ̀dàgùn tó ní ọ̀nà yìí tètè ń sọ báyìí kó lè clear ẹ̀kọ́ bá rí ká ní bá fà sẹ́ni àfà àdúgbò àwọn irọ́ oníkàlùkù náà wá ojú ìrọ̀ wá ni o ó jọ mọ́ṣẹ́ tèmi ìṣe sọ báyìí o bí o bá yẹ kó jọ mọ́ṣẹ́ fẹ́ẹ̀ ti jòkó yìí tẹ́lẹ̀ mi náà ti èmi náà ti jòkó o gbọ́ àwọn instruction tí wọ́n bá fún wa tá ti tẹ̀lé wàlúùláì hajj rọrùn ọlọ́run òfin ni wá lára bó ẹ bá rí kí gbogbo tó bá jẹ́ ìjọ kó fẹ́ yẹ nìkan lára kí ọlọ́run bá fi wọn mẹ́ ń yọ ọ́lẹ̀ pé ó yá ọ̀sìn ọ̀dàrẹ́ làmú ọ̀dàrẹ́ àwọn ìgbà kan fún wa ní rọrùn ẹlòmíì máa ṣá dísáìdì pé òun ṣàfẹ́ àwọn olè mọ̀ ọwọ́ àwọn ó ní ká tún máa ran ara wa lọ́wọ́ iṣẹ́ ládàá ni tí kinní kan bá wà tí ò lọ bó ti yẹ kó lọ kódà tó bá fa ká bẹ́ wulẹ̀ ká níbẹ̀ ni náà sí tó bá yẹ kó sì pẹ̀lú òkú ọlọ́run tágbára bá ti ká iṣẹ́ ládàá ni ọlọ́run tún yóò tún bọ̀ ṣọṣẹ́ gbàdúrà àìwá bá mọ́ a lè rí ìbéèrè kàbí méjì àti mẹ́ta tá a bá fẹ́ béèrè àfírí láti béèrè béèrè number one bàbá kan náà wọ́n bẹ̀ number two number three ìbéèrè mẹ́ta lára àwọn ìyàwó oníbèrè. ok ọyọ ajá wo àwọn ìbéèrè tí ṣé admin ta ok báyìí. ẹ dùkú dára. ok ok wọn ò ní ṣe wọn ò ní bá wa padà sí nǹkan tí wọ́n tó fún mi náà ṣé ìfẹ́ wàdà tó wàdà àbí ìfàbọ̀ ìfàbọ̀ okay. and then um, number lọ fọ́tò tó ti dáhùn ṣé kọ́fì náà ìmọ̀ òdì ẹ̀bá wa ń bẹ̀rẹ̀ ní. ok ọlọ́run gba owó ẹ̀jẹ̀ sí lọ́wọ́. àbá um, fẹ́ ṣe tọ̀wá fún ìwọ̀dà wọ́n ní ìjẹ́ aṣọ líla wọ̀ ní àbẹ́ni aṣọ lásàdé wọ̀. ṣẹ́rí tó bá fi di àsìkò ọjọ́ kẹwàá yóò mú náà yẹn òfin tó wà nínú haram pé oní ìṣòro nìkan ló lè wọlé wọ́n òfin yẹn wọ́n máa gbé òfin yẹn kún lẹ̀ wọ́n máa sílẹ̀ wọ́n máa open haram fún gbogbo aṣọ tí yẹn bá so láti gbà yẹn ó wá máa ń láàsì fún bíi like twenty days ọkọ di díẹ̀ ọkọ ṣùgbọ́n àwọn táìmù yẹn ẹni àtúntà bá wọ̀ la lè fi ṣètò wá fún wàdà kò necessary ká wọ aṣọ ihram torí àgbé ihram mọ́ àṣemúrọ́ àti ṣe hajj mo rò pé bẹ́ẹ̀ ti clear bá wọn wallahu a'lam tọwáfù wàdà ibi tọwáfù lè fádà àti tọwáfù lè fádà bá ṣe ń bọ̀ yẹn báyìí pẹ̀lú orí ìtaàrin ìbọ̀ yẹn ẹgbà ṣòun káà ó lè fẹ́ yíwọ́ láti máa ń gba àróyọ́ jẹ́ aṣọ ìrọ́ọ̀mù ní wàá máa ń bẹ láàrin yẹn gbàdé mo rò pé àárín ẹ̀ ti kílẹ̀ báyìí ẹlẹ́ẹ̀kejì àwọn ẹni tó bá jẹ́ pé mùsùlùmí làwọn wá wà fi pé wọn lẹ́mìí tí wọ́n lè wá ìjọ lásìkò hajj wọ́n lè ṣe táwọn náà sì ṣe padà sí ìlú wọn kódà tó bá ilé padà tó rẹ̀ ti ṣe àwọn àlùfáà mi ni wọ́n tún wọ pléèdì wá padà ẹ̀gbọ́n kí ló ṣe yìí yóò wọ pléèdì wá padà kó lè wá ṣe tọ̀wá fún àlìfà torí tó gbọdọ̀ ṣe ojúṣe sí ni ọlọ́kùn gbalẹ̀ sí ni ọ̀rọ̀ wa pẹ́sẹ̀ ẹ̀rẹ́ kẹta náà wà bẹ́ẹ̀ wá tọ̀wá fún wàdà Thank you.

àgbàlagbà wọ́n ní kábíyè kábíyè bàbá àmọ́ fàgbàsí náà ló jẹ́ ká sọ̀rọ̀ àbẹ́bí lọ sí fàgbàsí sọ̀rọ̀ lọ́wọ́ Okay, sir. Okay. Ọlọ́run ó sì ọlọ́run sí. Ah ilé ọyẹ mi ọyẹ mi ṣẹ́rí àáṣà kẹ́nà ló mú méjèèjì A ń ṣe apálẹ̀ yẹn tọ̀wáfù pọ̀jù mú lónìí tọ̀wáfù àkọ́kọ́ náà ló kọ́kọ́ ṣe níbi tí ọmọrọ ẹ̀bẹ̀ láti yọ apálẹ̀ ṣùgbọ́n bá wọn gbogbo èyí tó kù àwa wa sọ lémi o àwa sọ lémi o a lè fi rọ́ọ̀mù bò kódà ìrọ́ọ̀mù a lè fi bóórí wa torí pé pàṣẹ rọ́ọ̀tù ẹ̀rọ kó ṣe kí ni kò ti kó ń bẹ́ẹ̀.

èyí yóò mú mi pàkíyèsí kan wọ́n máa ń ta àwọn umbrella àwọn umbrella kan ṣe pé èèyàn máa ń dé sórí bí fìlà báyìí yóò ní bí rọ́bà kan kan bá dé báyìí ó máa ọ̀rá ṣe báyìí yìí tó dáa ju ká mọ̀ lórí umbrella yẹn torí umbrella yẹn ti ń wà nípò bí ìgbà tí èèyàn dé fìlà ṣọ umbrella tí ò ní ìlàsọ́kọ̀ mórí tí ò ní ilẹ̀ mórí tí ò ní àtàṣì mọ́ orí tí ò ní ní connection pẹ̀lú orí oníkálò táwọn agbẹ́dání láti máa kọjá táwọn rẹ̀ níwá lọ ọlọ́wà rẹ̀. nọmba ok àwọn àwa ok ẹ̀yin lẹ́wọ́ ní ọ̀dá ní ṣìwọ́n o ẹ̀ ọ̀yà ok sọ. a gbogbo ẹrù wa kọ́ o gbogbo ẹrù wa o ìtàkàn kódà tó dáa ní pé tá bá ń lọ mìíràn ẹ mọ̀jà di púpọ̀ ẹ bá ti rọra mú pèsè brush ọṣẹ dábì wẹ̀ ẹ̀wẹ̀ ìpara tí ò nílò oorun yìí ẹni ààrẹ ṣùgbọ́n rúùmù sàárọ̀ náà ni rúùmù sàárọ̀ kò sí ṣùgbọ́n sẹ́yí ìdí ta ṣe ń sọ́bà yìí ni pé tó bá di ọjọ́ ta fẹ́ wálé tí ẹ̀rọ bá di ẹrù táì táì táì bàbá kan ní 2023 náà ni ìmọ̀ tó gbára mọ́ pé àbáyẹ̀ rẹ̀ àjọ wáàkì ìgbàdá lọ mìíràn ti di gàrí di gbogbo ẹ̀ di gbá di kòkó bábá sásùn ìgbàdá dán gbogbo wa wúlò ó wá dọ́ta wá ń bọ̀ wálé ha wá di ẹrù ẹ̀yọ́ wáyé rọ̀ bí àwọn ẹ̀ṣẹ̀ yí di bọ́ọ̀lù rí àdùnwọ́n wá ń ṣe mí àbá àdùnwọ́n yìí ṣe mí tó èlé ọ̀nà wọn lẹ́bù o pé ah kí èmi náà bá tó wá yẹ́rẹ́ mi náà ṣe padà mọ́ yí bí bọ́ọ̀lù rí ó wá wú àwọn náà pébi káwọn tiẹ̀ ní ẹ̀ka tí wọ́n bù ní gàrí ẹ̀mọ́ ìṣòwò jẹ́ ló fò ó wá ti sọnù mọ́ wọ́n ti sẹ́ni tí mo ti padà di nǹkan nu ṣùgbọ́n mọ̀ di ẹrù ẹ jẹ́ kí wo táwa gbé kó light torí pé bí tá à ń lọ èrè tá a padà bẹ́ẹ̀ rìn ó kọjá bẹ́ẹ̀ o ọlọ́run balẹ̀ sí ọmọ ọlọ́run wa. èyí tó kàn dáa ni pé kóòrùn tó wọ̀ níta padà èyí ò ló dáa jù àmọ́ tóòrùn bá wọ̀ mọ́ra lọ́wọ́ náà ìṣẹ̀lẹ̀ ìgbẹ́ àmọ́ dáa pé kóòrùn tó wọ̀ ọlọ́wà. ọjọ́ tẹ́ǹtì fún òun tẹ́ǹtì wo tẹ́ǹtì ok ọ̀yọ́ mu náà mo rò pé tẹ́ǹtì kánófì tẹ́ǹtì àbí kàbí. Thank you a ah, tẹ́bá ṣe tọ́wá bùlì fádọ́ ọ̀sẹ̀ ti ṣe gbogbo ẹ̀ a ah, àmọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ wà wọ́n mú ìyàwó yín ni a. Ah. súnà ni o àwọn sàábì àdínàbọ̀ Muhammad sallallahu tí èyàn lè mú tí ẹ bá rí mi lẹ̀lẹ̀ tí o bá ti wọnú ibi tó yẹ tí owó ọkọ̀ káùntì tí wàá lè mú táwa fi replace rẹ̀. fúnra àwọn ẹlòmíín bẹ jámúrọ̀ náà ti mọ́ lọ ní ta òkú bọ́ kò wà advisable torí bẹ́ẹ̀ mọ́ sábà wà káùdì torí tí wọ́n ti ń bẹ̀rẹ̀ tó ti ń sa òkú ọlọ́mọdé arábúrò ọlọ́wàá. kí ni inú mìíràn bẹ̀ náà kò tí yé mi àti ìrà ìdí ẹ̀rẹ́ rà yẹn lè rà tí wọ́n ti rẹ̀ rà bíbí náà tó lẹ́ra owó ìtàwó fún pẹ̀lú ìgbọ́rọ̀ ilẹ̀ náà tó díẹ̀ bá Allah barakallah bẹ́ẹ̀ 21 ẹlẹ́kẹta 21 mi ìbá sọ fún yín yes ṣùgbọ́n tó bá di tá à ń jùkò yẹn confusion mọ́ sábà ṣẹlẹ̀ nígbà mi mélòó mo ti jù mélòó mi ti jù ṣùgbọ́n yẹn kí wọ́n lọ sábì táàtì nísìnyí ẹni padà lọ ju òkú twenty five o mo rò pé ọ̀rọ̀ ẹjẹ́ jẹ̀ rẹ̀ so kí èèyàn ṣá tí ẹ bá jẹ̀ mẹ́kó kó mẹ́tẹ̀ ẹ̀yọ̀kan ni ẹ padà ó kò nílẹ̀ nílẹ̀ nílẹ̀ tẹ́sàrí mú tẹ́sì fi jòkó tó òkú àwọn èèyàn máa ń jábọ́ kódà tẹ́ bá ti wọ bọ́sọ̀ aláwọ̀ àlọ́ náà ó lè sà. jamro maka lọ́pọ̀lọpọ̀ gbà tí ó bá ti dijọ́ Muzdalifa tílẹ̀ bá ti mọ́ a máa ń pínjú sí méjì àwọn kan lead àwọn tí ò bá lè lọ jámọ́rọ̀ wọ́n lead wọn lọ abẹ́tẹ́ǹtì àwọn kan èyí mọ̀ ìdáhùn àbáwọ̀ sílẹ̀ wọ́n lead àwọn kan wá sí maka ìyànbí ọ̀rọ̀ yìí ṣáà àwọn tó máa ń wá sí maka ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà a máa sábà ríra wa pé because irin yẹn ẹjọ́ tá a máa ń rò lábí máa ń padà ń káṣí fọ́ọ̀nù láàbí mọ̀ pa rè ẹbí road work ní àìsàn èyí sábà jẹ́ pé àìsàn gan fi ra wa lẹ̀ sábà fẹ́ mú mi gan á dúró de a fi mú mi àmọ́ ń gbà mí wá ń bẹ bàbá àti wá débi tọ́wọ́ àfúkà tí wọ́n mọ̀ sọ́ra wa nù ibi tọ́wọ́ àfúmọ́ sàfà àti maruwa àlèmọ́wà àlèmọ́wà àríra wa mọ́ ìgbà náà so ọlọ́wà àwọn kí ni yóò bá yọ̀ láti náà question ta ni adisọ́lẹ̀ kan mọ́tò wà ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ láwọn ọjọ́ yẹn traffic máa ń pọ̀ gan ọdún tèmi náà kọ́ wá sí hajj ìkan náà wà ní fáwọn àṣẹ kàdùn kẹ́lì jùmọ̀ àwọn adájọ́ wa lọ́dún náà àwọn wa mọ̀ mí pé ọ̀lẹ́ ni mí lẹ́mí ẹ̀rù bàtà wa ti jámúrọ̀ tán ju kí mo ti mí bí etí wa o experience dẹ̀ ti sọ fáwọn pé mọ́tò yóò wà gbà ìṣẹ́lú ah, a sì máa wọ mọ́tò ló dáa pé tá a bá wọ mọ́tò ò ní padà débi kankan wọ́n ní á ah, èmi ò wá lẹ́mìí ìrìn àbá táwọn òfin káwọn tá ká náà àwọn ọkọ̀ ókè tájà gbọ́dọ̀ wí bá tẹ̀lé wọn mọ́tò nù àtó mẹ́rin àbí márùn níta ọkọ̀ rí ni pé onímọ̀tò owó tó ọkọ̀ gbà lọ́wọ́ wa ìyẹ̀bà tó one thousand yàrá tí màá ṣe ṣe lásìkò wáyé ṣe káwọn wí four hundred thousand ní mí ìlànà táwọn fẹ́ lọ officially báyìí ìyẹn náwó twenty riyal

wọ́n ń sùn lọ́wọ́ ní hòtẹ́ẹ̀lì àtúndé so ìgbà míì mọ́tò yẹn ó lè mọ́wọ́ àtà ìṣirò mo tẹ̀ tún gbọ́ láti ṣe táwọn kan níbi àmọ́tò yẹn lẹ́wà rọrùn dáadáa o bí àgbà kan ti pẹ́ ti lé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí èyí ṣe ara ẹ̀ so ó ṣeé ṣe bóyá mọ́tò yẹn lè rọrùn báyìí àmọ́ èmi ẹ̀ṣẹ̀lẹ̀ ni ó fi ẹ̀rìn inṣàlá tó táwọn tó bá wọn mọ́tò bá tún wá sọ lórí ilẹ̀ pé mọ́tò ti rọrùn àtúwá lọ́dún tó ń bọ̀ àwọn àmọ̀ mọ́tò ọlọ́wọ́ balẹ̀ ṣe lọ́wọ́ aláwọ̀ ṣáàtì lélẹ̀ báwọn هذا الله سبحانه وتعالى أن يجعل إياهم إيمانا عن طريقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء أسأل اللهم وأسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم تفضل عليك في بعض الإعلانات أو شيء

عليكم السلام ورحمة الله وبركاته أوه طيب حاضر ọlọ́run ní káàkù sí dáadáa tẹ́gbà fẹ́ lọ hajj kéèyàn prepare àmọ́ ètò dáa jù náà ni àtọ́kùwà àtọ́kùwà yìí tẹ́yàn bá dìímú dáadáa gbogbo nǹkan ni ó kó sínú àǹfààní ẹ̀ sì pọ̀ gan lákọ̀ọ́kọ́ tàbá wo àwọn ayal Qur'an sọ́rọ̀ fi sọ pàtàkì wà ọlọ́run ní wa man yattaqillah bá páyọ̀ ọlọ́run ọba tó ṣe hajj nítorí ọba tí ò ṣe nítorí àwọn èèyàn tí ò ṣe nítorí pé àti agbọ́ lájú business tó ń ṣe hajj ìyẹn ṣe nítorí ọba ó sì fi ń tẹ̀lé ìlànà àlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ni yaj'al lahu makhraja ibi tó dí ọlọ́run sì máa lànà fóun ibi tó dí fún tó dí fún olùmí ọlọ́run máa lànà fóun ọlọ́wà ní wa yarzuquhu min haythu la yahtasib ọlọ́ni àrísìkì rẹ̀ ibi tí ò lérò lọ́lọ́run sì máa pèsè àrísìkì fún tòtẹ́yìn bá di eléyìí mú tó sì ń ṣiṣẹ́ tọ̀ ní idhnillahi ta'ala yóò wúlò fún wa ìjọ kan náà ti ṣéèkì sọ̀rọ̀ àwọn ni ẹgbìyànjú ẹgbìyànjú owó táwọn wá aṣáàlélọ́jàlì agbìyànjú náà ni àwọn ará mi ṣe hadisi kan hadisi gbogbo ìgbà náà ni ó máa ń rìn jìlẹ̀ sí tí a ní sallallahu alaihi wasallam tábìlì ní tabi'u bayna al-hajj wal-umrah tọ̀ pé kí a máa gbìyànjú láti máa ṣe hajj lé hajj umrọ lórí umrọ torí pé nǹkan yìí àwọn méjèèjì yẹn fi yá ní fọkàn wọn máa ń lé oṣù dànù so a fẹ́ ṣe ìjọsìn ni àmọ́ yóò tún ní àǹfààní fún wa abẹ́rẹ́ wọn bá ìjọsìn wa ọlọ́wọ́ jẹ́ kí sanwó-alẹ́sàn rẹ̀ ní ayé bí àti ní àlùkìyàmù. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على عبدك ورسولك محمد وآله وصحبه أجمعين نعم. السلام عليكم الفاتحة طيب تتبع فينش Thank you.